àti kí ni ìmọ̀ ká tó lọ síbẹ̀ àkàwé mẹ́ta ní fún wa tí ò sẹ́nìkan tó lè takò àkàwé aláàkọ́ ni pé mùsùlùmí yàtọ̀ sí ẹlẹ́bọ ẹlẹ́bọ yàtọ̀ sí mùsùlùmí mùsùlùmí yàtọ̀ sí kírísẹ́n kírísẹ́n yàtọ̀ sí mùsùlùmí kírísẹ́n yàtọ̀ sí ẹlẹ́bọ àkàwé àkọ́kọ́ nù sí bẹ́ẹ̀ ni àbíbẹ́ ẹ̀kọ́ àbí kàkà náà jọ ní àìṣe kàkà náà nínú òwe wọn àìṣe kàkà náà nínú òwe tàwa àìṣe kàkà náà lọ́dọ̀ àwọn aráàlú tí ò níwè náà àìṣe kàkà náà àná sí jọmọ àkàwé aláwọ̀kọ́ nìyẹn àkàwé aláwọ̀kejì wípé ó ń kálukú ló ní system bí ṣe ń darí ara rẹ̀ yálà òbí bára àbí àti bára wa ó ń ló ní system bí wọ́n ṣe darí ara wọn tí system yẹn sì ní kan ṣe pọ̀ mẹ́ẹ̀sì pọ̀ látòṣera wọn ìtọ́jẹ́ kí system àwọn mẹ́tẹ̀ẹ̀ta níbi ìdarí ó yàtọ̀ ó ní sísítẹ̀ ó náà ní ẹ̀sìn wa tó sì kí o tó yàtọ̀ kò rújú Christian ló mú democracy wa èyí tí a sì gbà ń bẹ̀ lè tí ọba takẹ̀sí wa kíjọba democracy tó lè múlẹ̀ ká tó lè pè pé Nàìjíríà o democracy là ń lọ àjọjókòó rẹ̀ ni o àjọjókòó rẹ̀ ni o ó kálukú wa àrẹ̀sọ tí bẹ̀rẹ̀ sí wa pé ṣé democracy yóò ní takò àwọn oní democracy ní kò ní takò ló ń jẹ pé kó tó di pé nàìjíríà jẹ nàìjíríà christian lóòótọ́ ilẹ̀ mú sísẹ́ẹ̀mù wá ẹni a máa ṣe èbó àti ń sọ wọ́n bá ní kúlódé dé rẹ̀ ẹni kí èbó kó unite wa àti gbọ́ nígbà tó bá yá a pé àti lárúbáwá náà àwa ó bẹ́ẹ̀ àìtí ń sọ ọ́ lẹ̀ ní ìsìn ìgbà tí a bá ṣe tán a máa sọ fún nàìjíríà pé onílé èbò ó sọ èbò ó lára wa sọ lára déédéé nù a sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ní yóò dìjà kó dìjà sọ lárúbáwá ṣe èbò nítorí àwọn kàlùkù ni kò sọ ọdún méjèèjì ṣùgbọ́n pé kò sí lárúbáwá a kò gbọdọ̀ sí èbò náà kí ibo ọmọ sọ ibo kí yorùbá ọmọ sọ yorùbá torí èdè tọ́mẹ́sì kọ̀ọ̀kan wá ara ẹ̀ sí rẹ̀. èyí ó kílẹ̀ àìpé ìgbà tí kírísẹ̀ mú ètò ẹ̀wá àjọ jókòó àjọ dúnà àjọ àwọn àgbààgbà àjọ jókòó ní nọ́ọ̀tì níbi nísàlẹ̀ lókè lọ́balọ́ba jókòó nígbà wọn fẹ́ wá lọ nílẹ̀ Yorùbá bì wọn máa fà àti ìgbà ń tí wọ́n ń lò ní stéètì ilẹ̀ Yorùbá àwọn àti ọ̀dá àwọn pàrọ̀ fẹ́ máa sọ̀rọ̀ fún ti state nílẹ̀ Haúsá wọ́n dá sí ìgbà wọn fẹ́ ṣe òfin tí gbogbo federal government yóò máa lò àwọn àfáà náà tó dá sí òfin federal government ò gbọ́dọ̀ pàṣẹ rí àwọn rẹ o kò gbọ́dọ̀ pàṣẹ rí àwọn rẹ o kò sì parẹ́ ẹ̀yin christian kí ló fi yín wọ́n ní common law tẹ́ ìbò mú wa àwọn jọ mú wa ni ọ̀dà court ẹ̀ magistrate high court àtàpé rẹ̀ ẹ̀yin muslim kí ló fi tẹ́yí wọ́n ní sẹ̀ríà yóò bá mùsùlùmí bí ọ̀ sọ̀rọ̀ àmọ́ yóò bá rẹ̀ haúsá sọ̀rọ̀ ọ̀dá sẹ̀ríà kọ̀tù lẹ̀ bá a ṣe ní sẹ̀ríà kọ̀tù lábí àpí rẹ̀ rẹ̀ ṣẹgbọ́n àwọn oníṣẹ̀ṣẹ̀ àná ní àà ṣe ẹ̀bá náà lórí pààlà ń darí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọ̀dà kí lòkú tí wọ́n ní kọ́stọ́márì lọ òun náà ní kọ́ọ̀tù ẹ̀ àlàyé kejì kí ló dé tí sẹ̀ríà kọ́ọ̀tù tí ò ṣe parẹ́ kí ló dé tí wọ́n fi gbà kí wọ́n lẹ customary court pọ̀ mọ́ magistrate kí kí magistrate ọgbọ́gbùnlẹ̀ exist àbí kí ló dé tí sẹ̀ríà kọ́ọ̀tù exist nítorí àwọn mẹ́ta alájọ lófin àwọn mẹ́ta alájọ ní country àwọn oníṣẹ̀ríà àtàwọn oní common law àwọn oníbíbélì àtàwọn oníkíni ẹlẹ́bọ̀ òwe yìí náà yé ẹlẹ́ẹ̀kẹta ó dá mi lójú gbogbo pé gbogbo ti church bá rí ọwà wọ́n yàn adarí wọn adarí church kan ni àbádarí wọn ní òye obìnrin ìlú kan wọ́n àgbé sábé ọba bí bá ṣe ń sọ̀rọ̀ àti mùsùlùmí ìwọ́ye ṣé àfikán bẹ́lẹ̀ Yorùbá ti bá wá dá sí àwọn olóyè tí wọ́n yàn ní ṣọ́ọ̀ṣì so bẹ́ẹ̀ ṣe fi ṣọ́ọ̀ṣì lọ́rùn lẹ́ẹ̀ kọ́má ní fi mọ́sálásí náà lọ́rùn lẹ̀ tí ọba tó fi lè fi sùtàkà Islam àfíkà ń já àfin ni kò léètò Islam táwọn bàbá wá sì gbé wá àbá kò léètò tó níwèé tí wọ́n máa júwe tí wọ́n fẹ́ ṣe abẹ́ẹ̀kọ́ ni ó níwèé alukùránì ó tún níwèé àdíyèsí ó tún wá níwèé táwọn àáfàá àti ẹgbẹ́ méjèèjì kọ tí ń gbá ìdí àwọn amáwé èwo ní fákọ ìwé èwo lọ̀rọ̀ kọ àwọn òní kankan àbàbà wọn rí wípé wọn kan wípé àfihàn nígbà tí wọn ò ti ní sẹ̀ríà wọn ò lófin bí christian ṣe ń gbófin tiẹ̀ wá nítorí pé ó níwèé àánú ò níwèé ẹ jẹ́ ká gbé islam sán máwọn ọba ilẹ̀ yorùbá kó lè bá wọn tó abala tó kù fún ọ̀hún ẹ̀gbọ́n mi yé ìbílẹ̀ yorùbá yìí làwọn ọba lèdè wa gan fi júwe pé ẹ̀dá sẹ̀rí àfún torí kò sí òfin kankan ju òfin agbárí lásán lọ kódà tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní customary court wọ́n kàn ń dá òfin náà ni wọ́n à nípìnlẹ̀ gidi kan fófin wọn àwa nípìnlẹ̀ tá a gbọ́dọ̀ tako ìpele mẹ́rin ni òfin wá ní ìṣẹ́dọ̀ pé ọlọ́run ti sọ̀rọ̀ tọ́lọ́run bá ti sọ gbogbo ilé ìgbìmọ̀ asòfin àtàdájọ́ àti lọ́ọ̀yà ọ̀lọ́rọ̀ ẹ̀jẹ̀ ìtẹ́lẹ̀ ọkọ̀ mẹ́rin mo gbé o ọ̀rọ̀ tọ́lá ń bá sọ ọlọ́dún sí náà dá ànábì kí ni ọba sọ sí náà dá lọ́rọ̀ òwúrọ̀ ọmọ ìgbàgbọ́ ní nǹkan ní tó bẹ̀ sọ ó dúró tẹ́bá débi òfin àwọn síwájú wa tẹ́jà àfa àfọn gbogbo tí kọ́ lẹ̀ òun náà gbọ́dọ̀ wíwù àbí tọ́lọ̀ ni ó wù ṣe ẹ̀gbọ́n bá mi tẹ́ ẹ bá wá rí bí àwọn èèyàn tàwa tí wọ́n á jókòó léègbò aṣòfin tí wọ́n jókòó ńlá gbàgbà aṣòfin wọ́n fẹ́ ṣòfin ìgbàlódé wọn ò gbọdọ̀ ní tí ó tako táwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wé Quran hadith àkùwárù ni wúlẹ̀ náà ẹ̀dá àfa àbá sọ bẹ̀rẹ̀ láti lẹ́wọ̀n sàdé lórí àwọn àfa àti mbèdì sí tẹ́ bá ti pé wọ́n nímọ̀ ẹni ọgbọ́dọ̀ ṣe òfin tí ó tàpọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹgbójú mẹ́rin àwọn náà máa láṣọ òfin tí wọ́n máa dámàrà àmọ́ òfin tí ó ṣe ọgbọ́dọ̀ jẹ́ òfin tọ́nà ti ṣe ọgbọ́dọ̀ jẹ́ òfin tí àdẹ́bì ti ṣe ọgbọ́dọ̀ jẹ́ òfin tí àwọn sálàfù wa tí wọ́n ti ṣe wọ́n ló ṣe tiẹ̀ ó ṣe níbi tí wọn ọba ti ṣe tó ọba ṣe tẹ́kọ̀ gbọ́dọ̀ takú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí pele mẹ́rẹ̀ẹ̀rin kí ló dé o nígbàtí ọlọ́run pa òfin tọ́sọ òfin òfin tó wí ní àwọn house ní lọ́yà ládájọ́ yọ̀ọ́dà ẹ̀ lọ́rọ̀ ẹ̀ ní kẹ̀kẹ́ tẹ́sí ẹ̀ tẹ̀lé òfin rẹ̀ ó dé dànù bẹ́ẹ̀ àwọn ọwọ́ òfin wa àrínú kùránì ẹ bèrè ní ogún ẹ̀ bàmọ́ sí èsì bá dàbí ti sọ tọ́lá nǹkan bí wà nípa ànábì lọ sọ kò sí inú kùránì tábàtì lánàbì lọ sọ ó ti dìgbélé lẹ́ẹ̀kejì ó ti ẹnìkan ò lófin máa bẹ́ẹ̀ tàbí wọ́n wọ́n òfin àríbà tí sàrẹ́bì ṣe sàbí ọ̀ṣọ́ sáwọn sálàf tó jẹ́ alim tí wọ́n sọ sáwọn kálàf mẹ́tẹ́ jẹ́ alim tí wọ́n sọ tọ́bá ti sọ ẹ̀yin tẹ́ ìjókòó tẹ́ sọ̀rọ̀ òfin lọ́yà ni ọ́ adájọ́ ni ọ́ ilé ìgbìmọ̀ asòfin ni ọ́ èèyàn lẹ́rí ó ẹ̀gbọ́n sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ló tó wá kẹ́yìn àárọ̀ ọlọ́gbàrá tó ti ìdásó àárọ̀ àdébìyàn tó ti sọ àárọ̀ àwọn àfá àwa tá ń tẹ́ẹ̀lé tó ti sọ èyí tẹ̀ wọ́n ń pè lè gbà sòfin bá náà lẹ́wà lẹ́fẹ́ sòfin àbẹ́yẹ lọ́yà lẹ́fẹ́ wò yé sí kankan àbádájọ́ fẹ́ dá ẹjọ́ ìgbà yẹn ẹ wà á sòfin tó bá tẹ̀ bá rí pé ẹgbọ́n mi ọba yìí láàrin tí kò sì gbọdọ̀ ọ̀nà àgbékalẹ̀ rẹ̀ àtọ̀nà lílò ọgbọ́dọ̀ gbótọ́ lọ́hùn ọgbọ́dọ̀ gbótà nàbí ọgbọ́dọ̀ gbótà ń sálàfù sọ̀rọ̀ yìí ṣètìrí pẹ̀lú bẹ́ẹ̀ àwọn ilé irú eléyìí kò sí lọ́dọ̀ christian irú eléyìí kò sí lọ́dọ̀ ẹlẹ́bọ kò sì ti fi ń jẹ́ pé ó rọrùn kí bàbá ìmáàmù kí ọba kan lè yorùbá ìwà máa fi jẹ bí ọba kan ọba ní àṣẹ lórí ìmáàmù fi jẹ àbọ̀ọ̀yọ́ àbọ̀ọ̀sọ̀ kókó kó ṣe nǹkan báyìí yóò jẹ ọ̀rẹ́ tiẹ̀ wọ́n débi tèmi ẹ̀dàgbọ́n mo ṣe tó ìsọdà rèé kú dárú ẹwà ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọkọ̀ gbọ́dọ̀ wà lábẹ́ ìṣọ̀rú ẹ̀sìn bẹ́ẹ̀ rí kìsì lọ́pọ̀ ọba sọ̀rú ṣe àwọn àfáà lọ́lọ́ sí kíni lọ́lọ́bá sọ̀rú ṣe bíṣọ̀n bá fi ilẹ̀ mọ́sálásí ilẹ̀ ké sílẹ̀ sọ̀gbọ́n ilẹ̀ mọ́sálásí ilẹ̀ ẹgbọ́n mi ilẹ̀ mọ́sálásí ilẹ̀ kò sì sínú ẹ̀sìn wa tọ́ bá jọ pé ẹ̀fọn á lẹ̀ ipò wà jẹ́lẹ́bọ ọwà ló wọ̀ lónìí mọ́sáàsì à wọ́n kì í tiẹ́ kódà ẹ̀gbẹ́ ni ọ́ ìdọ̀tí ni ọ́ nígbà ó ti jẹ́lẹ́bọ ọ̀ gbọ́dọ̀ fọ́kọ́ pọ̀ rárí ọgbọ̀n ìwọ mọ́sáàsì àyàfi tí nǹkan bá wà tó jẹ́lẹ̀ lórí tọ́ lágbára bọ́bá ló fi ilẹ̀ mọ́sáàsì lẹ̀ ìtàn lásán nìyẹn kèé ṣẹlẹ̀ àwábẹ̀ ilẹ̀ mọ́sáàsì náà ni ìrún náà wọ́n mọ̀ kí mẹ́ lẹ́yìn pàtó fi lẹ́yìn pàtó sí pé ẹlẹ́bọn ní Christian ní yọ̀ọ̀sẹ̀ yọ̀ọ̀sẹ̀ yọ̀ọ̀sẹ̀ yọ̀ọ̀sẹ̀ láìjẹ́ bẹ́ẹ̀ ìṣàyẹ̀dà tó ọba náà ní yọ̀ọ̀sẹ̀ àwọn tó gba lẹ́nu lọ́wọ́ rẹ̀ kan dálẹ̀ padà pọ̀ àwọn tó gbà ń jọ lò ìwọ́n tó tún ti filẹ̀ ẹ̀lẹ̀ tá a ti kọ́lé lé lórí based on Nigeria constitution gbogbo ibi tí wọ́n bá ti filẹ̀ ẹ̀bẹ̀ rẹ̀ test kọ́lé lórí kò sí gbà kò lè gbà mọ́ ó lè kílèmù ẹ̀ wọ́n á ní kí ló ń wò tọ́dún méjìlá mẹ́wàá fi pé based on Nigeria constitution so ó ti fi lẹ̀ ẹ̀rẹ̀ fún mọ́sálásí èsì sàrẹ́ ẹ̀sìn wa bọ́lá sàrẹ́ ọba ọmọ àlàní ẹ̀sìn wa lọ Nàìjíríà láwà lọ sí kóòtù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n lè fún ọ ní ìdájọ́ àkálẹ̀ lórí ọwọ́ no traditional rule ọwọ́ no kìnnìkan any traditional rules any traditional law tó bá ti lé tako Nigeria federal government is, um, constitution 1999 àti ìtẹ́ tó ti túnṣe ń bẹ̀ tí ó bá fi lé tako traditional rule wọn nílò òfin Nàìjíríà ni òfin Nàìjíríà òfin tí Nàìjíríà ṣe ó ní kó kálukú lọ́lẹ́tọ̀ láti ṣẹ̀ṣẹ̀ ó sì lẹ́tọ̀ láti búlọ́ọ̀gì síbi tó bá wù ọ́ bẹ́ẹ̀ ní traditional lọ́dọ̀ yìí

ó sì lè fẹ́ inú rẹ̀ kọ̀ǹtró rẹ̀ ẹ̀sìn rẹ̀ náà ló ṣe kíni. àwọn ìyẹn fẹ́ sọ pé ebi sọ̀hún lọ yẹn sọ̀hún tọ́ lọ ọ̀nà lọ yẹn mọ́mọ́ ayẹ̀ kọ́ mistake náà bàbá wa ṣe ń gbà nù ẹ̀gbọ́n mi ló ṣe kírísítẹ̀nì gbẹ kọ̀yà akẹ́kẹ̀ẹ́ kọ́ bóun jẹ pásítọ̀ àwọn abẹ́ẹ̀gbọ́n kí ló dé àwọn ló ṣòfin àwọn ló mọ̀fin wa a ní a ní àjọ jókòó kájọ wọ́n mọ̀ pé kò lè bára wọn mu wọ́n ṣe mistake látàrí àtijọ́ wọn ò ṣe ó wọ́n nù traditional kò wọ́n nù traditional wọ́n ti sọ fún mi ìwọ kábíyèsí wọ́n ti mú ọ ní wọ́n ti mú ọ kó òlèrú kábíyèsí àná wọ́n ti rọ́ lóye wọ́n kàn ní kọ̀ọ̀kan wà ń bẹ̀rẹ̀ àṣà ni ìwọ kọ́ ló lò fún náà ọ̀ láṣẹ ilé àlórí sọ láwọn tó lò fún ilé àlórí àwọn ni wọ́n ṣòfin tí ẹ pè ní fundamental human rights àti right of kí ni o religion gbogbo wa sì jọ fọwọ́ sí àwọn náà wọ́n tó wá sọ wípé ẹnikẹ́ni tó bá sí òfin mi tó bá yàtọ̀ sófin tá a gbé lẹ́yìn òfin wa tako ìkẹ́kẹ́ nínú òfin a gbá òfin yẹn dànù ẹgbẹ́ mi a máa gbá òfin yẹn dànù òfin Nàìjíríà láwà lò náà fi lè jẹ́ àwa ni wípé ẹnìkankan ò gbọ́dọ̀ di mùsùlùmí christian ẹlẹ́bọ̀lọ́ ṣe ti ẹ lọ́tọ̀ ni so nínú òfin náà tó wá wà tí wọ́n ti dá ẹjọ́ orú ẹ̀rí wípé tẹ́nìkan bá fi mistake rọlu kinní kan mistake yẹn kò lè pa òfin human rights fundamental human rights rẹ kò dẹ̀ lè pa freedom of religion rẹ. Right? ẹ̀tíkẹ́ nìsẹ̀ lápòjú nìsẹ̀ mistakele ni kí ọba tí ń ṣẹbọ fún kó a máa yàn máa mú wọn nígbà tó ti yáwọn onáàlọ ẹ̀kọ́ yọ ò lè yáwọn ìmáàmù mùsùlùmí ni o torí bọ́ bàbá wọn yàn wọ́n yàn gan wọn báwọn mùsùlùmí kan ṣe wà mú kó o tó sọ pé ọ̀dọ̀ ìmáàmù ó mú òfin ẹ̀sìn wa wá ilé ayára ní máa fi hàn lẹ̀ ṣé òfin ẹ̀sìn wa ni nítorí pé tẹ́pẹ̀ ní imam islamic institution ni kì í ṣe traditional kí ni o institution nǹkan kan ò lè yan imam kò lè yọ imam kò lè yọ imam àyàfi nǹkan tó ẹgbọ́n bá wà ní ẹ̀sìn tí imam ṣe kí ni tí ń ṣe táwa mùsùlùmí táà ń bẹ lábẹ́ ẹ̀ náà ṣe kí ni ó ń ṣe imam òkì sọmọ ilé ayélujára kò ṣe náà nù ṣé ẹ̀sìn yín wá sọ pé ẹ̀tí ìbá ti sọ ọmọ ilé kan wọ́n sọ bẹ́ẹ̀ ìgbàdàn rẹ̀ so tó bá gbé wá lọ́dọ̀ àwọn oúnjẹ ẹ̀ríà tó bá gbé wá lọ́dọ̀ oúnjẹ ẹ̀ríà wà láì bá dànù anywhere lágbàáyé tí wọ́n dànù nítorí pé wrong constitution òun náà ní kẹ́kọ̀ọ́ sọ pé ìdílé kan ìdílé kan normal constitution tó jẹ́ máa máa mú òun náà ní anábìrin anábìrin lọ sọ ẹ bá ṣe àpasá arábìnrin gbogbo yín ẹni ọba mọkùnrin jù mú yín ní kẹyẹ tẹ́ ẹ̀ bá lóyún ẹ tó bá gbàgbọ́ yé ẹ̀sìn jù ẹ̀yàn ó lè má ra Kùránì jù àmọ́ òun lọ gbàgbọ́ yé jù tẹ́ ẹ̀ bá ṣe ìyún ẹ lọ wá ẹni bẹ́ẹ̀ pé àgbà òun lọ́dàgbà jù nú ẹ̀sìn tẹ́ ẹ̀ bá ti rí ó mọ̀ àkọ́ ni pé ẹ̀tọ́ ọmọ kùránì jù lẹ́yìn ẹ̀tọ́ máa dí sí jù ẹgbẹ́ mi sì tẹ́lá ló kúrò ní ẹ̀lọ́wọ́ ta lá máa dí sí lẹ́wà rárá dí sí ta ló mọ fi kí jù tó gbàgbọ́ yẹn sọ pé gbogbo tẹ́ bá bílẹ̀ ìpọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ oyè mẹ́ta hù kó tó wá kan ọ̀rọ̀ àgbà èmi mọ́ kọ́ gba Islam kí wọ́n tó gbà ìmọ̀ kọ́ sí Islam kan tó bí wọ́n a lè àmọ́ ní ìgbẹ̀yìn ìgbẹ̀yìn lọ́hùn ṣùgbọ́n ọ̀rọ̀ lé tó bá tún kan lẹ́kan kó tún kan lẹ́kan kò sí mẹ́ so tá bá gbé ọ̀rọ̀ lé wá sí kóòtù alẹ́tọ̀ láti sọ fún kóòtù pé kóòtù ẹ̀ lẹ́tọ̀ láti gbé ẹjọ́ yìí kí ló dé ẹjọ́ Islam ni Islam sì ni kóòtù tiẹ̀ fúnra ilé ẹgbẹ́ náà sọ pé kí sẹ̀ríà kóòtù ọlọ́rin ìdá bọ́ bá sì wà ní Islam tó bá débi sẹ̀ríà Islam wọ́n sọ pé kì í sọ̀rọ̀ lé èyí lẹ́yìn tẹ́ fẹ́ máa rí bí òfin àwọn tí wọ́n ń yan imam wọ́n ṣe tẹ́sì fún imam wọ́n ní imam kájú ẹ̀ nínú ilé ayélára wọ́n pìrìsẹ́ntì ẹ̀ fọba inú ọba dùn wọ́n dẹ̀ yà ó sì di imam ṣáìdì kánbẹ́ tó tún lé onáà ní pé ṣe yọ́dà wà lálẹ́ tàbá yọ yọ́dà sí gé wà lálẹ́ kí sọ wọn pé o lè jẹ ìmáàmù kankan ní ìlú Ògbómọ̀ṣọ́ wà láì àlàyé yàtọ̀ sí Yunus Dr. Yunus tọ́lá àìlára wà láì ò lè jẹ ìmáàmù kankan nílùú ìmọ̀ sọ́lẹ̀ bíbàrí kádẹ̀gbé ẹni tí ń bẹ lókè ẹni tí ń bẹ lókè kò ní wú ọ̀ràn òun làwọn sìn òòrùn nígbà tàbá tí a da ìlú kan péré gbogbo wa pátápátá ní gbogbo olùtá wa la máa ṣe tàbá la máa ké tàbá tí a dà fún ọ tàbá tí a dà tí a ké fún àbúlà bíi nígbà tí ń dá àdábì láàmú wọn náà fẹ́ máa bẹ̀sẹ̀ láàmú láàmú ó ké fún ọ ọlọ́run ti bẹ lókè wa dá ọ lẹ́jọ́ àwọn òní jágùn ẹ̀gbọ́n náà sọ pé ẹ lọ sùn nìkan ẹ lọ máa jà ẹ lọ máa nara ayé lóògùn mọ́sán ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn yìí ní ọba tí ń wò ó dá wa lójú ni tó bá ní inú àyè tó tóbi jù nínú Islam tí ṣe máa kù sí tó tó mọ́ ọwá ló di sọ èrè ọ̀dà láàmú ọba àlekí ọlágbọ̀n ọ̀dà wọn láàmú àti pé mo ń sọ lónìí wípé tíṣọ̀ wọn ọba fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ̀ ọba tí ń bẹ lókè yóò sọ ètí ń ṣe yìí yóò sọ ní pàtàkì kóòtù Ọ̀yọ́ bíi mi láìláàzì wọ́n yọ owó náà ó sì fẹ́ yọ máàmù ó sì lè rí máàmù yọ àti ìsìnpé o àti ìlọ síbi àdúrà o a ṣe ń wò yí pé àwọn tí ń gbégbè sí àlàáfíà tí ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó wòye sọ̀rọ̀ wọn tọ́lá wòye sí kálàfíà àwa náà lọ àwa náà fẹ́ tí àbá wòye sí ẹ ti ń bẹ lókè olùwọ̀ ọ̀ràn wọ́n lọ fún anídàmù kò síbi tí wòye tí kùn tó wáyé àyẹ̀kan ẹlà nǹkan tí a ń kún nǹkan sáàsọpá àríwọn ni àásọpá àríwọn náà ni torí wọ́n ti yẹ tí wọ́n yàn ẹ̀tẹ́ ìṣẹ́gbótò ìṣọmọ ní ayélára mọ́gàjẹ́ ayélára ẹ̀yìn ẹ̀ lọ́wà ilé wọn ọmọ ẹ̀rọ ayélára ní ìsìn nínú ayélára ẹ̀gan tó bá débẹ̀ lónìí gbogbo wọn ni wọ́n máa kí wọ́n máa dìímá àwọn péréte kan tí wọn ò tó méjọ́rítì àwọn lẹ́ ń lò wọn ò sì lẹ́nu lé tí wọ́n pẹ́ wá jọba lẹ́wà máa lo agbára lórí e. mo ti ṣàlàyé ẹ̀sìn wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní Christian ní ọmọ ń pa Islam ó sì dálé tó bá jẹ́ ẹlẹ́bọ ẹlẹ́bọ ní ọmọ ń pa Islam dálé ẹ̀gbọ́n mi yóò fẹ́ ìjọba ó fi ọ́ dí gẹrẹrú síbẹ̀ ní kìí ṣe ìwọ̀n aláṣẹ̀lẹ̀ àlórí ìjọba aláṣẹ̀lẹ̀ àlórí gbogbo ọba àṣẹ tí ń bẹ lọ́wọ́ ìjọba lọ́yọ́ wà lọ́wọ́ wọn ti gbé ìjọba kalẹ̀ ìyẹn pé ìjọba gbogbo owó ọ̀dọ̀ kò sí àjọ kò ju ọ lọ gbogbo ọba pátá ìjọba ní ọ̀wà ju yín lọ ó ju yín lọ máa fi wúruwúru yín pẹ̀lú ẹ̀ka fún àdá masalasi ti arú à ń pè lónìí kí ìmáàmù kó làbí ọba ẹ̀yin ọba kí ọba tẹ́ bá sì ń bẹ náà ẹ má dàsọ́rọ̀ àwọn mùsùlùmí náà o àlejò máa ṣèlú o àjọ ń sọ̀rọ̀ ẹni ìdá ń pè láṣà ní kò sí lọ́wọ́ yín ìjọba ló láṣẹ olólè tì yàn máa lẹ́yìn bá lọ lọ́jọ́ tí wọ́n bá dẹ́rú ẹ̀wò délẹ̀ ìtísẹ̀ òun ṣe é lọ yìí ń tọ́ iye ará Ògbómọ̀ṣọ́ ni pé ẹ̀kọ́ àfẹ́ kan sẹ́gbẹ̀ẹ́ central kí wọ́n á pe ìmáàmù náà ní ìmáàmù gbogbo ìlú àtọba mùsùlùmí pọ̀ wá di àfin ti ẹmú káwùta lórí ìlú ògbómọ̀ṣọ́ bí wọ́n bá ní lọ́mọ adarí àkísẹ́ ẹgbẹ́ rẹ̀ làkún dín inú kó wọlé ẹbọ sáré sì tiẹ̀ ń wọ́n yà ní pè ọ́ ọba tiẹ̀ ó sí ilẹ̀ ọba tí ìmáàmù wa bá kúnlẹ̀ níwájú pásítọ̀ rẹ̀ bí o ṣe kúnlẹ̀ òun ayọ̀ máàmù ni torí ó ti kúnlẹ̀ fẹ́ lómi tí èso lọ. ewọ bí ipò yìí bó ti jẹ́ èèwọ̀ tó fún gbogbo ọba nílẹ̀ Yorùbá kó sí orílẹ̀ ó sí orílẹ̀ lásán ó tún wà lọ forí balẹ̀ fẹ́ lómi ilé ìtọ́kọ́ tako Yorùbá traditional tradition àwọn ọmọ Yorùbá kọ̀fara kọ̀fàyè gba kọ́bọ̀ ó sí rílẹ̀ ní tradition wọn torí tradition wọn gbàgbọ́ ẹbọ ni wọ́n tó wá sọ di ara tradition wọn ọba tradition yẹn náà bá kanáà kọ̀fà ọgbà láyé láyé ọba ọgbọ́dọ̀ tẹ̀ fún yàn bẹ́ẹ̀ fẹ́ pé lọ́wọ́ àkúnlẹ̀ wọ́n wá lọ rè kúnlẹ̀ níwájú pásítọ̀ fẹ́ gbọ́dọ̀ wà lẹ́wájú rẹ based on Yorùbá tradition náà wọ́n tó wá gbé ọwọ́ ní ọ lórí ó tún wá pa rọ́rọ́rọ́ ó tún wá gbákejì òòṣà ọlọ́mọ ni kẹ́ olúwo olówó èrò gbákejì òòṣà àwọn òòṣà òsì bínú ó tún wá sọ kejì nígbà tó lóun èso gbákejì òòṣà náà pé ó ti di kúùpù wa pé wọn ò ṣe gbákejì ẹ mọ́ ó tún wá sọ mi pé aláṣẹ lórí òòṣà lòun àwọn òòṣà tó nígbà tí wọ́n àgbẹ̀rẹ̀ kẹta dé lọ́wọ́ ní wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ìsàkàtẹ̀lẹ̀ tí ní ìbáfẹ́ da ẹ̀kọ́ sàrẹ́ nígbà tí wọ́n á sì pàpà bàbá rẹ̀ kò ní dá tó sàkà nígbà tí wọ́n á sì pàpà bàbá rẹ̀ ó kó apalẹ̀ rẹ̀ mọ́gán ọ̀yá inú gbọ́dọ̀ wọ́n gbé wọn lọ́nà gbọ́ kí ló sàṣe ọba ìní ń fàyìn sí ojoojúmọ́ yìí ó sì lọ ọ̀dọ̀ ọlọ́run tó dára ó sí nílẹ̀ fọlọ́run ẹwà gbẹ́rù òkè bìbìrì àṣà bìbìrì òkú ọ̀nà ọba ṣẹ̀ṣẹ̀ lọ ọba ṣẹ̀ṣẹ̀ ń lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí àgbáyé l'Amẹ́ríkà everywhere bí president Amẹ́ríkà bá dé bẹ́ẹ̀ wọ́n gba pàǹtì nídìí ẹ̀ yọ́gbọ̀ kóòtù ẹ̀ asọ̀tọ́lọ̀ ò fi gbogbo ọkùnrin wọ́n fi sọ́rùn ti náà ibi kan wọ́n sì jọ sùn tọ́lọ́lọ́ security lọ́wọ́ wọ́n ó bọ̀ gbogbo kóòtù wọn wọ́n fi aṣọ fáwọn náà wọ́n jọ lọ sún mi náà ní wọ́n jọ lọ lẹ̀ kò bá ṣe tà ní ní kò bá ṣe pé olóògbé owó ni wọ́n fẹ́ bá ṣe tà ní ìmọ̀ ìlànà òkú ọlọ́wọ́ wọ́n nà èkó láti ẹ̀rọ fún ilẹ̀ wáájì wọ́n nà èkó torí pé ọlọ́run àkíkí ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́lọ́rọ̀ ìbámẹ́wò ó ju gbogbo ọwọ́ lọ níbẹ̀ yẹn kódà ó níye pẹ́sẹ̀ntọ̀ wá ètí o wọn pẹ́sẹ̀ntì wọn farapamọ́ ni ibi wọ́n farapamọ́ sí láàrin àwọn èèyàn ẹ̀yìn kan sọ fún náà èèyàn lápẹ́ pẹ́sidẹ̀ntì kọ́ńtì kan tó wá ó ní ó ní wọ́n má ju èèwù wọ́n sọ pé àwọn ẹ̀ma ṣe mọ̀ pé ah, ah ẹ̀yin náà tún lè sùn nírú area yìí wọ́n náà lè sùn kò láàjì nù ọlọ́ni ẹ̀wọ́ wọn lọ fẹ́ kakọ akọ lọ́kọ̀ níbẹ̀ president mẹ́bẹ̀ minister mẹ́bẹ̀ àwọn billionaire àwọn mẹ́bẹ̀ àwọn professors àwọn doctor oríṣiríṣi èèyàn lálálálálá àtọ́jú ẹni tẹ́ sọ̀rọ̀ rẹ̀ lọ bákan náà ló bá gbọ́ rẹ̀ ṣe Islam international ààyè international ààyè worldwide ààyè tó jú gbọ́ ààyè lọ bẹ́ẹ̀ bá tẹ̀ ń pé òṣàkẹ́ ìwọ̀n lẹ́ti rí wé èrò fún òṣàkẹ́ èrò tí mẹ́mẹ́ èrò tó pọ́ tó tún límìtì ẹ̀ ẹgbẹ́ ìyàwó ẹ̀wọ̀n rẹ̀ ju ẹ̀wọ̀n pé sáré ọwájì òfin dé èèyàn tó ló gbé ọ̀nà lọ́wọ́ àwọn ọmọ wa tó lọ stọ́dì débẹ̀ wọ́n mọ̀ gbọ́dọ̀ wá tẹ́ bá rí ọmú ọ̀pọ̀ àlérò bẹ́ẹ̀ṣẹ̀ wa ń kéèsì aláàlú wọn kó alẹ́ o aláàlú wọn fún níye tí ẹ̀ mẹ́ẹ̀ṣẹ́ wà ní tọ́ bá ti kọjá akíníkọ́ ọwá tí ò ní ọwá si a máa gbọ́ ọmúlẹ̀ ọ̀nà ní lọ́bàá gba ọ̀nà ọ̀nà ẹ̀wọ̀n wọ́n límìtì ní o iṣẹ́ mi límìtì ní pé káàyè lè ṣe lè gbà wọ́n máa bọ̀ lọ́dún tí wọ́n límìtì ní tó jù gbọ́dọ̀ ti rí búrúdì tó dàbí tó dàbí ìtọ́ kọ́ra di kàbà gbọ́dọ̀ ti rí sá kọ́rọ̀ ìfowósàkó búrúdì yẹn iná tó ne kan lò tó nìkan lò ó ju iná stéètì lọ búrúdì tí wọ́n kọ́ káàkiri ẹ̀gbẹ́ kàbà wọn iná tó nìkan lò ó ju náà gbogbo kò sí stéètì kankan ní Saudi Arabia ti lo iná kọ̀dẹ̀ sí kọ́nà tó lè dúró sí ti kámẹ́rà ò ọ kámẹ́rà ti gbẹ́ngbẹ́ mílíọ̀nù gbogbo òkú sókò báyìí lọ́mọ rí kámẹ́rà ibi tó ti tọ̀ tó ti yàgbẹ́ tó ti wẹ̀ nìkan òfin kámẹ́rà sí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọmọnìyàn bọ́ ibikíbi tó bá rí kọ́ ọlọ ọlọ jẹun níbì kan ọlọdún kọ̀rọ̀ kan ọlọbẹ̀rẹ̀ kan sọ̀kùn sọ̀rọ̀ ẹni tí àṣẹ tí sọnù ọ̀dọ̀ báwọn agbófinrin wọ́n wà ní eré àbórí sọnù eré àbáyé wọ́n wà wo kámẹ́rà wọ́n wò kámẹ́rà débi pé ẹni ó mú hòtẹ́ẹ̀lì tó wọ̀ ibi tó sùn sí tí wọ́n fi lọ rí i bá tí wọ́n fi lọ pé sọ̀rọ̀ ló ní àwọn ọ̀rẹ́ tó níní kí lọ́tọ̀ wá fi rá fún wa tí ẹ̀ kó lè ní ọ́ wọ́n sì gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì fún ọ padà àfitọ́ àbálọ́fẹjọ́ sùn lókù ó níye tí ń bẹ́nu lẹ̀ ìgbà tí ẹni mọ́tò ń gbé èèyàn lórí àwọn léwu wọ́n ti ṣe gbogbo táìsì tẹ̀ rí rí kàbà owó tá ìtẹ̀rí mẹ́ ẹ̀ lè rí níbò mi kọ́mì tó ṣe àbánìkan ló ṣe fún gbogbo kámẹ́rà wọn ìgbà táwọn kọ́mì bá ṣe kámẹ́rà tán á ah, kámẹ́rà má dá o wọ́n wà sọ fáwọn kọ́mì pé wọ́n ṣe ti Kaaba lọ́tọ̀ wà láì má ṣe ṣe nù gbogbo náà ti mẹ́ńbẹ̀ iná ọ̀tọ̀ ni ó lè lo náà rẹ̀ níbò mi tọ́ bá jí ó fi pamọ́ nù lẹ́nu torí gbogbo àwọn ibi tó ń ti iná wọ́n bọ̀ wọ́n yàtọ̀ sáwọn àná tí gbogbo wọn ti kíni táà ń lò nọ́mà gbogbo nǹkan tẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ di kàbá nìkan bó ṣe wá ìjìníà tiẹ̀ ọ̀tọ̀ ni ọlọ́pàá tiẹ̀ ọ̀tọ̀ ni kódà náà ní sọ́jà wọn kàbà tẹ́lẹ̀ ó ti lọ́mọ ogun tiẹ̀ kódà ó ti ní bàálù ó ti ní bàálù tó pé ẹ̀rẹ̀ kò sí ń bẹ̀ tí ń wo ilẹ̀ lẹ̀ ó ní mọ́tò tí ọkọ̀ ọmọ ogun wọ́n ti

ọ̀yá ẹ̀rìn wọjà lọ nítorí kí kábíyèsí olùbáwà gbé kó lè gbé ẹbọ ní òhòhò lóru wọ́n wà sí ìdíkẹ́ gbogbo yóò gbọ́dọ̀ jáde àìwò kí àìwò ṣe ta lórí pọ̀ náà jáde láì bo ara rẹ̀ ẹ wà ní àìwò òòsà wá ní kí kábíyèsí ọ̀ jáde ní òhò síbẹ̀ ọba tí a pa alẹ́ pé táwọn bá ọgbà owó fòrò ara wa ọ̀fà sọ bò wá sọ méjì ló fi bò wá ẹgbẹ́ wa ní tọ́lọ̀ ń ṣe tó sì dáa bá fúta ní fúta ní mẹ́rin ṣé lọ́kà ayélujú lọ pàdé ní àbí Ṣàngó tó pokùnso lọ́kà ayé tí ó ní ìyàsọ́nlé tó lọ wọ ìmọ̀kímọ̀ ó lómi tí ó fi wẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló fi ló fi wẹ̀ àwọn ó kì í burú ó kì í rárá kẹjọ ọ̀gá láàkáyè mú àbí ètò ẹ̀kọ́ bá ìyá rẹ̀ mẹ́ta lọ́bà sùn kó tó wá lọ pokùnso àbí ògùnlákàyé ọmọ Èkìtì àbí èyí tí ọ̀sùn tí ò bímọ tó wá ní wọn máa fún yàn lọ́mọ ẹni ọlọ́run lọ pàdé ń bẹ̀wò òun lọ dá àwọn ìtànjẹ tẹ́ ń pè lóòsà òun lọ dá gbogbo wa ẹnìkan péré tí ò pé méjì nípa bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ sọ fún wọn ọba ọ̀tọ̀ ni ọba káàlì wà lábẹ́ lọ́ba pé Islam lásán kò ní sọ pé mo pa gbogbo Islam lásán torí Islam ọ̀wá lẹ́ǹkàkà pọ̀ mọ́ mi àlélẹ̀ ah, kẹ́kẹ́pọ̀ ẹlẹ́sìn kan náà ni ara ohun làkúndí lòkó tí ẹgbọ́n tó sọ pé iná dínà ìdálá ó ti mọ̀gbẹ́ máa sọ owó rẹ̀ ẹ̀yìn tí làkà yìí ó pè ó ní iná dínà ìdálá tó bá lẹ́sìn o ẹ̀sìn kan náà ni mẹ́lọ́dọ̀ ọlọ́run náà ní islam wà máa ń yà tàbí ọ̀rọ̀ ní islam dínà ẹ bá tó wá ẹ̀sìn mi tí èsì islam fọlá yìí kú padà nínú ọlọ́run bá lè kí ní ìgbà lọ́wọ́ rẹ̀ òun wà fi ọba ẹ̀sìn mi Islam sọ ọba yìí náà ọba mùsùlùmí sọ kò ní sọ pé òun jọba lórí òòṣà kan láti lóun jọba lórí òòṣà náà òun tó jọba lórí àwọn mùsùlùmí ọba arán lọ́jọ́ yìí ọjọba lórí tàwa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillah